àrò bàtà rírí tí o ìwọ lọba májà má jẹ̀bi òwò lé ikú tó wó lé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀ owó lé àrùn owó tìpìlẹ̀ tìpìlẹ̀ ọgbọ́n orí mi ò gbé bí mo ṣe fẹ́ ìyàn ọlọ́run mi òye orí mi ò gbé bí mo ṣe fẹ́ ìyàn o bàbá àràbà ríbi tí àríbi bàtà àràbà ríbi tí o àríbi bàtà ọlọ́run aláyè yìí wọ́n nìkan lógo yẹ tó èmi Fowóṣadé ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín di yín Fowóṣadé Adéfẹ́nwá náà ni ọmọ onílẹ̀ ọmọọba tó máa ń tẹ̀ jẹ́jẹ́ àwọn àjèjì ló máa ń tẹ̀ gìrìgìrì hmm. mo tún ti dé sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín lẹ́ni nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn ògo ìgbàlà létí tẹ̀ ń gbádùn lọ́wọ́lọ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Fowóṣadé Adéfẹ́nwá ó yẹ kẹ́ mọ̀ pé lórí ètò tèmi mo máa ń ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti fi ọ̀rọ̀ jomi toru ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n yàn tí wọ́n wẹ́ kànkàn ní àwùjọ tèmi ò ní yàtọ̀ ṣùgbọ́n èmi tún kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye nítorí pé kí ni ká tiẹ̀ tó dé kalẹ̀ rárá ọlọ́run àwọn bàbá wa ó ti wà níkàlẹ̀ ó ti wà níbí lódìdí èmi á máa sọ ní gbogbo ìgbà pé èmi kọ́ ọlọ́run pè àmọ́ lẹ́yìn ẹni tí ọlọ́run ti ti pè sórí ètò ògo ìgbàlá títí Fowóṣadé Adéfẹ́nwá lẹ́ni òun náà ni prophet Michael Adéfìsóyè hmm, ọmọ ọlọ́run dáadáa ni wọ́n èèyàn ọlọ́run ni wọ́n nítorí wípé ó ní ó ní a ò ní rí ọmọ ọba ká má rí kíyàn ká má rí dànsákì rẹ̀ ní ara ọmọ ọba ọmọ ọlọ́run ni wọ́n a dẹ̀ ti rí àmì àti àpẹẹrẹ lára wọn kó tó di pé wọ́n ṣe àfihàn àlejò mi lórí ètò wa lẹ́ni. Hmm mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi dòwò pọ̀ lórí ètò Ògo Ìgbàlà mo sọ wípé ẹ ṣé nítorí pé kí ni láìsí ẹ̀yin kò lè sí èmi láìsí ẹ̀yin kí ti ẹnìkan tó fẹ́ máa jẹ́ Ògo Ìgbàlà pẹ̀lú Fowóṣadé Adéfẹ̀wá mo á fi àkókò yìí sọ wípé ẹ ṣé gbogbo ẹni tẹ́lẹ̀ ti pẹ̀tẹ́ ti ṣẹlẹ̀ pé àìrí náà ń bọ̀ lórí ètò yẹn láìpẹ́ láì jìnà gbogbo yín pátápátá náà ni mò ń retí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tì ẹ̀yin lẹ̀ ń bá wa lù ú tó fi ń dùn láìsí lílù tẹ́yìn ń lù ẹ má gbàgbé kò lè dùn lọ́dọ̀ tiwa ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. àlejò mi ti wà ní kẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àti àpè àkórí ẹ̀ ní ìhòhò kí ni nǹkan tó ń jẹ́ ìhòhò àwọn ogan ló máa ń wà ní ìhòhò kí ni nǹkan tó máa ń bá ìhòhò dé àti wípé pàápàá kí ni nǹkan tá a lè ṣe láti fi kúrò ní ipò ìhòhò. àlejò mi nínú Olúwa ó yá ẹ bá mi kí gbogbo ara lé. mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ní orí ọ̀fẹ́ àti wò mí ní wákàtí àti ìṣẹ́jú yìí mo sì gbàdúrà fún yín lórúkọ Jésù pé Ọlọ́run ìmọ́lẹ̀ yóò bẹ ayé yín wò ká tó kúrò lórí ètò yìí lónìí ọwọ́ agbára Olúwa yóò la ayé yín kọjá ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò ṣẹ lórí ayé yín ẹ ó sì ní tẹsítímọ́nì àmín àmín àmín bí mo ṣe gbé bíbélì tèmi yìí ẹ̀yin náà bá mi gbé bíbélì yín ẹ mú ẹ mú gègé nítorí pé kíni ọ̀rọ̀ ọlọ́run lè ní a kó jáde lódìdí ni tó bá dẹ̀ ṣe ń jáde wọ́n náà má ṣe èméjì fi ìgbàgbọ́ kò fi dì mú ìgbàgbọ́ ni kò fi dì mú bíbélì gan sọ ó ní nínú ọ̀rọ̀ olúwa ó ní ẹ máa ṣàṣàrò nínú ẹ̀ ó ní lọ́sàn-án àti kí ni o ní òru bàbá nínú olúwa ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ohun tí ọlọ́run fi sí mi lọ́kàn láti fi gbàdúrà fún gbogbo ọmọ ọlọ́run lónìí ni mo pè ní ìhòòhò kí ni wọ́n ń pè ní ìhòòhò kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí Yorùbá gbàgbọ́ wípé ẹni tí ò bá wọ aṣọ òun ló wà ní ìhòòhò one ní ìgbà mìíràn ẹ̀dá ènìyàn tó bá ti dàgbà dé àwọn ọjọ́ orí kan tó bá kọjá láì wọṣọ wọ́n gbàgbọ́ wípé nǹkan kan ń ṣe ẹni yẹn. Hmm bóyá kí irú ẹni bẹ́ẹ̀ ní àrùn ọpọlọ. pẹ̀lú ọjọ́ orí ẹ̀ tó fi wà ní rẹ̀. pẹ̀lú orí ẹ̀ tó bá sì jẹ́ bí ọmọ kékeré ọmọ ọdún kan sí ọdún mẹ́wàá tó bá wà nírò wọ́n lè sọ pé ọmọdé ló ń ṣe é but tó bá ti ń dàgbà tó ti ń lé ní ọmọ ọdún méjìdínlógún wọ́n ti gbàgbọ́ pé ó ti mọ tó ń ṣe wọ́n lè ronú especially ní ayé kọ̀ǹpútà èjì yìí tí ẹnìkan bá wà ní ìhòòhò at age of twelve years wọ́n á máa fura sí wípé ọmọkùnrin tí máa ń lọ ládùúgbò yìí tí ìwọṣọ yìí hmm. ṣé kìí ṣe pé nǹkan kan ṣe hmm. so Yorùbá gbàgbọ́ wípé ẹni tí ò bá ti wọṣọ òun ló wà ní ìhòòhò now àṣírí májẹ̀mú kan ń bẹ nínú èdìdí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kí gbogbo ènìyàn kó kíyèsí nọ́mbà one tí a bá fẹ́ sọ lórí ìhòòhò nínú ẹ̀mí kí ni ìtumọ̀ rẹ̀ àkọ́kọ́ ẹ̀dá ènìyàn tí ó bá ní ògo ìhòòhò ló wà. ní mímọ́. ìtumọ̀ ògo tí mo sọ yẹn ni wípé ẹni tó wáyé tí ò rárá kankan dá hmm. títí tí wọ́n ṣe bí bẹ́ẹ̀ náà ló ṣe lu ayé ẹ̀. tí òrógo lò òrógo lò irú ẹ̀dá èèyàn bẹ́ẹ̀ ẹni ìhòòhò ní. ẹlẹ́ẹ̀kejì ó ní ènìyàn tí ń gbìyànjú àti gòkè tó ń sa ipá ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ipá yẹn ń já sí pàbó hmm. irú ẹni yẹn ìhòòhò ló wà. ẹlẹ́ẹ̀kẹta ó ní ènìyàn tí òró lóore Yorùbá máa ń pòwe kan wọ́n ní ènìyàn lásán mi gbogbo ẹ̀dá èèyàn tó lóore ọ̀fẹ́ àti wòmí ní wákàtí àti ìṣẹ́jú yìí lọ nínú àwọn èèyàn kan tí ó dàbí aṣọ tí ó bu ayé hmm. tí ò bá ti sí àwọn èèyàn yẹn irú ẹ̀dá èèyàn bẹ́ẹ̀ yóò wà lásán. now nígbà tí ènìyàn bá wà tó ní àwọn èrò rere tàbí ìpinnu rere tí ò sáwọn èèyàn tí ó ràn lọ́wọ́ irú ẹ̀dá yẹn ìhòòhò ló wà. Hmm. àwọn èèyàn kan ń bẹ wọ́n ti ní owó rí wọ́n ní ọlá rí. Hmm wọ́n ní ọrọ̀ rí hmm. ṣùgbọ́n ń gbọ́ ya gbogbo nǹkan tán. ẹ̀mí mímọ́. tẹ́ ọ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì wípé báwo ló ti ṣe aláwọ̀ kan mọ́ bó ti lu ayé òun gbogbo ẹ̀ kàn dàrú mọ́ lọ́wọ́ náà nítorí pé ayé máa bọ́sọ lára èèyàn wọ́n sọ èèyàn sí ní ìhòòhò. ẹ̀mí mímọ́. ẹ wá gbé eléyìí nǹkan mẹ́ta ni máa fa ìhòòhò. nǹkan mẹ́ta ló máa ń fa kí ènìyàn kó wà ní ìhòòhò. bẹ́ẹ̀ ni hmm. mo máa wọnú bíbélì báyìí àkọ́kọ́ ni ẹ̀ṣẹ̀ hmm. nígbà tí ènìyàn bá ṣe nǹkan tí olúwa sọ pé kó má ṣe nígbà tí ènìyàn bá rìn hmm. ní ọ̀nà tí olúwa sọ pé kó má rìn ẹ jẹ́ n sọ pé nígbà tí èèyàn bá jẹ́ èèwọ̀ ògo nígbà tí ènìyàn bá ṣe lòdì sí ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ irú ẹ̀dá ènìyàn báyìí yóò bá ara rẹ̀ nínú ìhòòhò ẹgbọ́ mi lónìí gbogbo ènìyàn ìdá tí ọlọ́run dá wa ó fi ògo bò wá ó fi ògo wọ̀ wá lásọ kò sí ẹnìkan tá a rán wá sínú ayé yìí tí a ò fún ní iṣẹ́ kan láti ṣe tàbí tá ò fún lára kan láti dá ṣùgbọ́n ẹni tí ọba ti ṣe lòdì sí ìfẹ́ àti májẹ̀mú ọlọ́run irú ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ ó lè bára ẹ̀ ní òhò ẹ ṣí bíbélì yín ẹ jẹ́ àjọ ṣí bíbélì wa ìwé Genesis orí kẹta orí kẹta ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹwàá Genesis orí kẹta ẹsẹ̀ kẹwàá bẹ́ẹ̀ ni ó sì wí pé. ó wí pé. mo gbọ́ ohùn rẹ. mo gbọ́ ohùn rẹ. nínú ọgbà. nínú ọgbà. ẹ̀rù sì bà mí. ẹ̀rù bà mí. nítorí ẹgbẹ́ sà àṣírí kan tí òhò ní ni wípé gbogbo ẹ̀dá èèyàn tó bá wà ní ìhòòhò ó wà ní ipò ẹ̀rù bíbélì wípé ẹlẹ́ṣẹ̀ òun la fìṣẹ́ fún ẹ̀dá èèyàn tó bá ti ń dẹ́ṣẹ̀ irú ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ ó máa wà ní abẹ́ àwọn májẹ̀mú kan eléyìí tí yóò máa fa ayé rẹ̀ sẹ́yìn tí ò sì ní jẹ́ kó bá ìlépa ẹ̀ ẹ tẹ̀síwájú. Si ẹ̀rù sì bà mí. ẹ̀rù sì bà mí. nítorí tí mo wà ní ìhòòhò. náà kí ló fi ádámù ádámù ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló fi sínú ìhòòhò nítorí wípé ó ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe ó ti ṣe lòdì sí májẹ̀mú ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ó ti jèèwọ̀ gbọ́ mi olùfẹ́ kò sí bí ògo rẹ̀ ṣe lè pọ̀ tó kò sí bí ìlérí àti májẹ̀mú ọlọ́run nínú ayé rẹ ṣe lè pọ̀ tó ipòkípò tó wù kó wà tó o bá ti ń dẹ́ṣẹ̀ ó lè rìsọ́ọ̀tì sí ìhòòhò hmm. tó o bá ti kùnà láti gbégbé ayé ìwà mímọ́ láti ṣèfẹ́ ọlọ́run láti rìn lójú ọ̀nà ọlọ́run ó lè rìsọ́ọ̀tì sí ìhòòhò ádámù wípé mo gbọ́ ohùn rẹ ẹni tó bá wà ní ìhòòhò kò lè dúró láwùjọ ènìyàn. ẹ̀mí mímọ́ inú inú yàrá ẹ̀rù la máa gbé sí hmm. ó ti di ẹni tí ò lè bẹ́gbẹ́ pé mọ́ kò lè bẹ́gbẹ́ kò lè jókòó láàrin àwọn èèyàn pàtàkì mọ́. nítorí ó ti wà ní ìwé. ọba àti gba nǹkan lára ẹ̀. ẹ̀mí mímọ́ o. Hmm. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ṣe é sì nípò o. a ní nǹkan méjì tá a máa fi fọ́lọ́run gẹ́gẹ́ bí ṣe wà. ẹ jájọ dókè lọ́nà nígbà tá a bá padà dé ọ̀rọ̀ ọlọ́run á jáde àṣẹ àdúrà náà tẹ̀lé ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Ella lo